الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه يا أقبل فون الله سبحانه وتعالى الذي أحيانا بعد ما ماتنا وإليه النشور ọba tó jí wa sáyé lẹ́yìn ìgbà tí ó ti fi ikú pa wá ọ̀dọ̀ ẹ̀ náà ni a إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون dájúdájú àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba tí wọ́n jẹ́ áúlìyá ìyẹn ni àwọn wàlíyù ọlọ́run ọba la khawfun alayhim kò ní sí ìbẹ̀rù fún wọn wala hum yahzanun wọn sì lè banújẹ́ alẹ́dínà àmọ́nú àwọn ni àwọn tó jẹ́ wípé wọ́n ní ìgbàgbọ́ wákàánù yàtàkù wọ́n sì ń payọ̀ náà wọn bá. àkọ́kọ́ ọlọ́ọ̀ni láhùnmọ̀lì bùṣọ̀rọ̀ fìlàyà ti dúnìyà ìró òdùnú á máa bẹ fún wọn lé ayé ìró òdùnú tá sì máa bẹ fún wọn òun náà ni wípé nígbà tí wọ́n bá fẹ́ jáde láyé àwọn màláìka máa sọ̀kalẹ̀ wọ́n wá máa sọ fún wọn wípé wà á bẹ ṣírù bìlìjà náà ti lẹ́tì ẹgbà ìró àlùjànnà eléyìí tí ọlọ́run bá ti pa léṣe kalẹ̀ fún yín ìró àlùjànnà tí wọ́n bá ń fún àwọn onígbàgbọ́ òdodo sábàbí tá a máa jẹ́ nígbà téèyàn bá fẹ́ kúrò láyé tó ti ń sọ fún un pé má wọ́ọ̀rì kò sí bẹ̀rù fún ẹ nípa ibi tó ń lọ kò sì má banújẹ́ nípa ibi tó fẹ́ fi sílẹ̀ ẹ̀ rí i pé ìdùnnú ńlá ló máa jẹ́ fẹ́ tó fẹ́ kúrò ní ayé tí wọ́n ń sọ fún pé ẹ̀yìn tó fẹ́ fi sílẹ̀ ò bàjẹ́ iwájú tó ti ń kọjú sí kò ní ṣòro àkọ́kọ́ nínú wáyà yìí ọlọ́ọ̀bá fi ń rinlẹ̀ fún wa wìláyàtúlá pé ìjẹ́ ọ̀rẹ́ ìjẹ́ ayé ọlọ́run òdodo ni mo wà nínú àwọn ẹrú tọ́lọ́ dá àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba nínú wọn àwọn wàlíyùlá àwọn ọ̀rẹ́ ọlọ́run so nínú tí mùsùlùmí gbọ́dọ̀ ní ìgbàgbọ́ sí ni pé ọlọ́run bá ṣe wìláyà fáwọn kan wọ́n wá sọ wípé al-mu'minun awliya Allahi gẹ́gẹ́ bí alimọ́mù tọ́háwí ṣe sọ ó ní àwọn tí wọn jẹ́ onígbàgbọ́ òdodo gbogbo wọn pátápátá wòlíì ni wọn wàlíyù ni wọn ààyò ọlọ́run ni wọn sòkéyàn kan má dẹ́rù balẹ̀ pé à ah, àwọn ẹni ọlọ́run rárá gbogbo mùmìnì gbogbo ẹ tó bá ti nígbàgbọ́ pátápátá ẹni ọlọ́run ni wọ́n wàyàtàfà fi wìlàyà ti hì ohun tó kàn máa ń ṣẹlẹ̀ ni wípé ìjẹni ọlọ́run àwọn mòmìnì ó máa ń jura wọn lọ a lè ráwọn kọ primary level lọ́wọ́ àwọn kan secondary level gbogbo mùsùlùmí pátápátá ni ọlọ́run ọba ṣùgbọ́n wìláyà wọn ó wá lè ga jura wọn lọ ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ọba sọ nínú hadith qudsi ó ní ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò lè sún mèmí ọlọ́run ọba àlekè ọlá tó ju pẹ̀lú tí mo ṣe ní ọ̀rọ̀ ìyọ̀lẹ́ lórí lọ. wala yazalu al-abdi yataqarraba ilayya ìgbà tẹ́rù mi bá ti ń ṣe ọ̀rọ̀ ọyọ̀ yẹn ọ̀rọ̀ ọyọ̀ yìí sì ni gbogbo wa la gbọ́dọ̀ ṣe gbogbo ìgbà tí a bá ti ń ṣe àti di tó súnmọ́ lọ́wọ́ ọba nìyẹn téèyàn bá ti jẹ́ tí owó ẹ̀wọ̀ zàkà tó yọ ẹni tó ní owó hajj tó ṣe ẹni tó jẹ́ wípé kírun déédéé ẹni tí di wàlíyù ọlọ́wọ́ ọba wala yazalu al-abdi yataqarrabu ilayya bin-nawafil àwọn ẹrú mi wọn wá níyẹ wọn nígbò lẹ tó súnmọ́ mi nígbà tí wọ́n bá ti ṣe nawafil ibi àwọn nǹkan nawafil ìwádìí láti máa ń gba okò jura wa lọ ẹni tó ń kí tahajjud déédéé a lè fi wẹ́ńtí òkì déédéé inna nashi'ata al-layli hiya ashaddu wat'an wa awa qila torí wípé ìmáa dìde lóru láti máa kírun ọlọ́run ní òun lágbára lórí ẹ̀mí ju gbogbo ìmáa jọ́sìn fọlọ́run ọba lọ. sọ ẹ tó yẹ ọ̀nà wá fìlì nígbà tó bá kírun tán kó tó kírun ìsúnmọ́ ọba kan nìyẹn ẹ tó jẹ́ wípé ó ń gbàwẹ̀ àwọn àwẹ̀ nọ̀wá fìlì ẹ tó ń ṣe sọ́dákọ̀ tó jẹ́ gbogbo àwọn eléyìí pé ọba ṣe wá ṣe é sí bẹ́ẹ̀ náà ni wìláyàyàn láṣẹ máa gbókun sí tí àwọn èèyàn bá ti wá ń jẹ́ wà léyìí nínú tí a máa ṣẹlẹ̀ sí wọn òun ni wípé nígbà kan bá fẹ́ kú ọlọ́ọ̀ba máa dúró àwọn gbólóhùn rere la máa jáde wọn nígbà tí wọ́n bá fẹ́ kú nígbà míì sì ní tó bá ọba ọlọ́ọ̀ba lè wọlé bèlè pẹ̀lú àwọn iṣẹ́ ìyanu àwọn ànábì ọlọ́run mọ̀ọ́dìzáàt mírèkù máa ń ṣẹlẹ̀ látọwọ́ wọn àwọn kan tí máa ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn mùmìnì òun ni karomat ìyẹn ni àwọn ṣẹ́sí kọ́ọ̀rìkù lìlàáàdà àwọn nǹkan tó jẹ́ wípé ó tako bọ́lá ọba ṣe dá nǹkan kan sọ wípé èèyàn kan si wọ́n débì kan wọ́n ṣe wá débẹ̀ báyìí wọ́n bọ́n ṣe kan odò wọ́n bá ń rìn lọ lórí odò eléyìí ni ó lè ṣẹlẹ̀ kọ́ sọ wípé àwọn kan débì kan wọ́n fẹ́ pààyàn wọ́n ṣe wá débẹ̀ ẹni yẹn wà lórí ìjókòó wọ́n bá ń pa dìdàdìdà lójú kan wọ́n ní ẹni báyìí là ń wà òun dà òun dà ẹni yẹn sì wà lórí ìjókòó wọ́n rí ó lè ṣẹlẹ̀ ọlọ́run lè ṣe fẹ́ tó bá nífẹ̀ẹ́ sí eléyìí ọlọ́run fi ènìyàn lé léni kò ń ṣe pé bàbàrà kọ́ọ̀yàn wá sọ ènìyàn di ọlọ́run látàrẹ̀ àwọn èèyàn lè máa léèyàn kọ́kọ́ fẹ́ pa gbogbo wọn ṣe wá ń yẹn bọ́ bá ṣe ń sáré pé kí wọ́n súnmọ́ bẹ́ẹ̀ náà níbi tó wà ń jìnnà sí wọn wọn wà láǹfààní àti dọ́dọ̀ ẹ̀ tó fi débi tó ń lọ. àárípélé náà sìn ohun tó tako àdámọ́ ni àwọn èèyàn ń gbé mọ́tò lọ èèyàn kan wá ń gun kẹ̀kẹ́ wọ́n wá ń fi mọ́tò lé ẹni tó ń gun kẹ̀kẹ́ wọ́n lé títí títí wọ́n rí bá eléyìí náà lè jẹ́ kàrọ́mọ̀ tọ́lọ́ bá fi pọ́n ẹni a sin mùsùlùmí tó ti kú mùsùlùmí rere nígbà tá a wá sin ó wá di lẹ́yìn bíi twenty years lẹ́yìn bíi years ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ bóyá omi ya àdúgbò ni ló bá wó sàárè àwọn èèyàn lọ àbí wọ́n la títì náà bá kọbi sàárè yẹn wọ́n rí pé títì ti jẹ́ wọ́n ní láti gbé sàárè yẹn kọ́ túbọ̀ mí ìgbẹ́ nígbà ọmọ adébẹ̀ òkú twenty years lọ́ba bá tó wà yìí tap aṣọ tó fi sí láti twenty years wà mbẹ̀ ẹni yẹn gangan nǹkan kan báyìí ò tí kò change inú ara rẹ̀ bó ṣe gbé síbẹ̀ náà ló wà nígbà tí Fáṣọlá la ọ̀nà tí ó wà ní Adéyínká yìí ilé kan wà ní Adéyínká lẹ̀ ọ̀nà jẹ títì yẹn nígbà tí wọ́n máa gbẹ́ sáré yẹn pé kí wọ́n gbé ẹni yẹn síbòmí kan bá ti ẹ̀fẹ́ egungun mẹ́ wọ́n bá ẹni yẹn bẹ́ completely ni. ó ṣẹlẹ̀ sí ìyá kan ní junction wa bíi bàbá pẹ̀ girama ìyá fàrísù bàbá wọn yẹn ti kú ní Ògùn state mẹ́rin kò ń sọ̀rọ̀ bíi ten years màmá yẹn wà ní Haúsá ni wọ́n lọ tọ́mọ ni ni wọ́n pè wọ́n bí wọ́n ṣe ń gbẹ́ àwọn ọbẹ̀ yẹn báyìí màmá wọn tó ti sin over ten years bí màmá yẹn ṣe wà láti ọdún tó sí bẹ́ẹ̀ náà lọ ṣe wà tó bá wọn. òye náà sì kàrọ́mọ̀ ni ọlọ́run fi wọn ọlọ́run kan fi fún wọn. so ó máa ń ṣẹlẹ̀ bó ṣe wá ṣẹlẹ̀ sí ẹ tó jẹ́ onígbàgbọ́ òdodo torí lè ṣẹlẹ̀ sí náà tó jẹ́ tó kú ọlọ́run lè ṣe kó jẹrà ẹ wo fìràhàn how tí fìràhùn ti lọ tánàbí sọlọ́lá àlùwọ̀sọ́lá ti lọ́sìn ó ti close to one thousand five hundred years almost one thousand four hundred years plus ohun tó sì wà láàrin ànábì Muhammad sọlọ́lá àlùwọ̀sọ́lá àtànábì Ìsá kò dín ní five hundred years ó di two thousand years ẹ wá wò gbà Musa tó ti wáyé ẹ wo iye ìgbà tí Musa lò lẹ́yìn ìgbà tó lọ́n ti pa fìràhùn run ṣẹmẹ̀kọ́ náà nìkan ló mọ iye ọdún tí Musa lò lẹ́yìn ìgbà tó ti pa fìràhùn run ara fìràhùn náà wá ṣẹ́kù títí di àsìkò tá a wà yìí gẹ́gẹ́ bọ́nà ọba àlekè ọlá ṣe sọ pé a máa ṣe ara ẹkù á ṣe ẹkù kó lè máa jẹ́ wáàsì fáwọn ẹlòmíì ṣé kàràmọ̀ lọ́nà fi ṣe fún fìràhùn ṣọ́nà fi pọ́n lé ìyá nìyí anáàrù yuraduna alayha ghuduwwan wa ashiya ọlọ́run ní gbogbo àárọ̀ kùtùkùtù àti ní gbogbo ìrọ̀lẹ́ wọ́n máa máa fi iná wọ́n máa fi hàn Fìráùnù báyìí wọ́n máa ṣílẹ̀kùn náà kò sí ìyá náà máa jẹ lójoojúmọ́ láti ìgbà ti kú yẹn. wa ọ̀nà àwa ni ó yá ẹ kó fìràwọ́n àtàwọn èèyàn jáde lọ síbi àṣàdàlà àdá ìyà tó lé jù eléyìí tó ti ń jẹ tẹ́lẹ̀ lọ so ọlọ́run lè dá ara èèyàn kan tí kó má jẹrà torí ìyà ọlọ́run sì lè dá tẹlómìn sí torí ìkẹ́ so ló fi jẹ́ pé ibùdó tèmíà sọ wípé ẹ máa bẹ lọ́hùn fún àtàbà àti dúró déédéé ẹ má bẹ lọ́hùn fún kàrọ́mọ̀ kéèyàn máa bẹ lọ́hùn pé àkọ́nà ti ẹ̀ ṣàwọn kọ̀ọ̀kan fẹ́mi náà tó máa jẹ́ kàràmọ̀ táwọn yàrá máa ah, àáfà yẹ ah, àáfà yẹ ohun tó bọ̀rọ̀ aláìmọ̀ kan bá wá wá kiri nìyẹn kàràmọ̀ tó làwọn ìyá pé kí bọ́kọ́ tiẹ̀ ṣẹlẹ̀ kọ́ náà fi pọ́n òun náà lé kóun náà wá máa fi yẹn ṣe gáúsù káàkiri pé ah, àwọn bàbá Sheikh Adam kọ́ náà bá wa kẹ́ tọ́jà fà ọ̀dọ̀ títí wá bí gẹ́gẹ́ mọ́ ṣe máa ń sọ ó pọ̀ nínú táwọn èèyàn máa ń sọ ọ́n náà pa àwọn bàbá yẹn tó jẹ́ pé rọ́ ni o ìkọ́nú àwọn ọmọ mu wa lágòdò bí lọ́dún kan wọ́n ní Sheikh Adamu lọ sí Saudi wọ́n wá wà ní mọ́ṣáláṣí mọ́kà àwọn lárúbáwá àwọn mọ́ọ̀mù ní mọ́kà wọ́n wá fẹ́ dán ìmọ̀ Sheikh Adamu wò bóyá ìmọ̀ wọn pọ̀ bọ́n ti wá kí ṣàìsàn wọ́n wá ní kí sheikh adam bọ́ síwájú kọ́ kí ṣubú ìfáwọn irú àṣùbá kéèyàn kí ṣàìsàn sìn káwa sọ fún èèyàn pé ya ẹbọ síwájú ẹ kí àṣùbá fún wa ọlọ́wẹ́ fi dán ìmọ̀ sheikh adam wò sheikh adam bá bọ́ síwájú wọ́n bá bẹ̀rẹ̀ sí kàkéwì wọ́n bá kaba kọ́ra wọ́n ká lè múra wọ́n ṣàǹkà gbogbo súra yẹn ìgbà tí sheikh adam máa sálámọ̀ báyìí àsìkò àṣùbá ni ṣe mọ̀ lọ́dọ̀ ẹni yẹ pé wọ́n ti bẹ̀rẹ̀ àṣùbà yẹn láti àsìkò ìṣáì wọ́n wá parí ẹ̀ sí àsìkò àṣùbà wọn láwùrọ̀ aláwọ̀ akbar á òní mímọ̀ làfà yìí tó lọ́dọ̀ tí wọn téèyàn kan bá kí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé irun tó kí yẹn gbádùn kò sì kò lálàáfíà á lè bẹ̀rẹ̀ àṣùbà láti láti ṣáì torí pé àṣùbà ò tí wọlé. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sí wọn tí wọ́n máa ń sọ ní agbègbè ṣẹ̀mẹ̀ pọ́gọ̀rọ̀ nǹkan yẹn náà àwọn tó jí àwọn ọmọ wọn náà ń sọ kò dẹ̀ ṣojú gbogbo wa so ìgbà míì sì ni aṣèmẹ́pọ̀ yẹn máa ń sọ àsọdùn wọ́n níjọ́ kan wọ́n fẹ́ kí júmọ́ à sheikh adamu bá ní kí gbogbo everybody ọlọ́dún ṣe kútúbà lọ wọ́n bá dákẹ́ wọ́n wá ní kí everybody jáde kúrò ní mọ́ṣáláṣí wọ́n wá bọ́ sí ìta mọ́ṣáláṣí wọ́n wá ń ṣe kútúbà lọ wọ́n dẹ̀ ṣe ń ṣe kútúbà lọ mọ́ṣáláṣí dẹ̀ wò. ẹlòmíín nu wọn tó bá máa sọ̀sọ́ kú sọ á ní àá tí ò bá sí ohun tó ń jíṣẹ́ fún Sheikh Adam sẹ́yìn rò kó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni bàbá ní ohun tó ń jíṣẹ́ fún wọn tó ti wá sọ fún wọn pé yá Ádámọ̀ gbogbo yẹn ni Ọlọ́run lè ṣe fún mùsùlùmí wọ́n máa ń pè ní àlèfèrọ́sà kára máa sọ̀rọ̀ fún yàn Eji tí ò wá ń ṣàfà ọlọ́run lè fi kẹ́ ẹ lè fi kẹ́ ẹlòmíì gẹ́gẹ́ bí yorùbá ṣe máa sọ lára sọ̀rọ̀ fún ẹ̀mí yẹn ìmísí yẹn kọ̀ lè wá bá ṣe báyìí ṣùgbọ́n mùsùlùmí tún wá gbọ́dọ̀ ṣọ́ra ìmísí yẹn ló máa ń jẹ́ tó ń da àwọn èèyàn kan láàmú ká máa wíwèé fún wọn aṣá máa bìjà ehe tá a bá wéré ayé àtijọ́ Abìjà ó ṣáà ní ọjọ́ àbí kí ló bá ń pè kí ní òṣà ẹ̀yẹ ni ọjọ́ ò you know Abìjà? ẹ̀ẹ́ àjọ so gbogbo yẹn náà sì kírun nǹkan báyẹn máa sọ̀rọ̀ fáwọn náà máa ń ṣe lèèyàn tí nǹkan kan bá ń sọ̀rọ̀ fún ẹ kó yá tètè máa bẹ lọ́hùn gidi toró lè lọ di àdánwò mọ́yàn lọ́wọ́ gbogbo èyí tó yẹ kéèyàn ṣe istikhara kò ní ṣe istikhara mọ́ a máa retí tó máa sọ̀rọ̀ fún ni so ló fi jẹ́ pé Ibnu Taymiyyah sọ pé ẹ máa bẹ lọ́hùn fún ìdúró déédéé ẹ máa bẹ lọ́hùn fún kàrámà ṣùgbọ́n àwọn aláìmọ̀ kan kàrámà làwọn náà máa ń wá torí pé ṣẹlẹ̀ pé tí kàrámọ̀ kan bá ṣẹlẹ̀ lójú àwọn èèyàn kan sì náà ní à ah, bá a fa yẹn ṣe wí báyìí ó dẹ̀ ṣẹlẹ̀ àfà yẹn káwọ́ sókè báyìí pé wọ́n lọ́hùn á àfẹ́kójú báyìí òjò dẹ̀ ń lè fi pọ́n lé irọ́ ó ṣẹlẹ̀ ní kétu ọjọ́ tamai twelve tábà rántí ní ọdún wa ti tó bí ọdún mẹ́fà two thousand and kí lè jẹ́ yẹn náà ṣé kòròdú ni ọ̀nà bẹ́ẹ̀ já tó ṣẹlẹ̀ wọ́n ní gbogbo àwọn ṣéwù ṣéwù yẹn lọ́lọ́ yọmọ irọ́ ni wọ́n padà sọ mọ́ṣáláṣí yẹn di òòṣà ni tèrò ń lọ ọ̀rẹ́ wa kọ́ wá wà òun súnmọ́ àwọn oníṣùfì ọjọ́ ń ṣe ọjọ́ ń ṣe gbogbo ẹ̀ ni ṣùgbọ́n lọ́ọ́ ń ṣàánú ẹ̀ bí àwọn lẹ́kṣọ́ aláró kọ̀ọ̀kan ó máa ń gbọ́ ó dẹ̀ láìkí ṣèkà aláró gan ẹ̀mí tí ẹ máa ń takọ̀ àwọn nǹkan ẹ̀ ṣùgbọ́n ẹ̀mọ́ àti jẹ́ àti mu ó wá ń sọ fún wa ń gbàtà pàdé ní skul ní nìjẹ́ ó níbi tó ń sọ yòówù lọ́bẹ̀ térò pọ̀ bí ó lóun wá òǹkà ó tí gbogbo wọn náà ń rí ìyẹ́mọ̀ èṣù tọ́ba ti ní àwọn ah, wà bẹ́ẹ̀ ẹlòmíín rẹ̀ máa rí rèkúrì ó ló wá wò pé òun ò rí nǹkan kan wá òun tẹ̀lé rí dà òun ò rí nǹkan kan ó nínú àwọn ṣéwò àwọn bó ṣe bó ṣe sọ pé ah, ewu orí ó ló gbá òun láyà gidi sọpórí sọpórí ó ló fóun nígbàáyà gidi ni o bẹ́ẹ̀ni sọpórí sọpórí ìgbáyà dẹ̀ máa jẹ́ kóun náà rírí kúrì sòbọ́rọ̀ àwọn èèyàn ṣe máa ń rí nìyẹn èṣù á bá wọn tọwọ́ bọ̀ wọ́n wá ní bọ́n ṣe ń kírun lọ bọ́n ṣe fẹ́ kírun ṣé kádàmù wá sọ fún wọn pé everybody ẹ dìde ẹ dìde ẹ dìde bí gbogbo wọn ṣe bọ́ sí ọwọ́ ọ̀tá báyìí bí mọ́ṣáláṣí ṣe wó nìyẹn ẹlòmínú amadi tí ó bá jẹ́ pé ṣé kádàmù ríran wọn rí nǹkan tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó tọ́ ọlọ́run ọba àlékè ọlá tó fẹ́ ràn dáhùn àwọn lọ́wọ́ àwa gbọ́dọ̀ sọ́ dìdàkudà àwa gbọ́dọ̀ máa retí pé torí kó ṣẹlẹ̀ sẹ́ni yẹn á tún máa ṣẹlẹ̀ gbà míì béèyàn bá nírú àwọn agbára yẹn ni kò sẹ́ni tó máa kú téèyàn bá nírú àwọn agbára yẹn ni kò sẹ́ni tí ò ní máa gun mọ́tò tí ò ní máa lo tó fẹ́ lóríṣiríṣi ànábì ní la òkúńtù alámúlòkọ́ ibi tó bá jẹ́ pé mo bá mọ dáadáa ni mo bá mọ kọ̀kọ̀ ni làkìtàkìtàrùtùmínà lọ́kọ́ yìí à oore mi bá ní ò bá pọ̀ wà má má sani àdúró aburú kò ní ṣẹlẹ̀ sí mi torí pé nígbà tí mo ti mọ kọ̀kọ̀ mo ti mẹ́pá burú ń bọ̀ má ti yẹ fún mo ti mẹ́ pé tí n bá ṣe business eléyìí ó máa mówó wá tí n bá ṣe eléyìí ó máa lead sí shortage ni so gbogbo èyí tó bá mú shortage wá yẹn mi ní débẹ̀ láéláé ṣùgbọ́n mi mọ kọ̀kọ̀ náà mọ kọ̀kọ̀ mẹ́pá ṣéwù tó lóhùn mọ kọ̀kọ̀ tánàbí sọ̀rọ̀ máa lọ sẹ́nà ọba ti lè mọ kọ̀ọ̀kan kí ṣéwù kan wá ní àwọn rírì kúrì àsọpá àlùjọ̀nù ló ń dà láàmú. sọnù agbègbè bíi tí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ti sọnù pàápàá jùlọ ní nàìjíríà wa ń bí òun ni ọ̀rọ̀ pé ká máa wò pé àwọn kan ṣéwù ni wọ́n àwọn kan ẹ ọlọ́run pọ́n wọn lé àwọn kan wàlíyù ni wọ́n so àdánwò ńlá ni gbogbo mùsùlùmí ni wòlíì gbogbo mùsùlùmí wòlíì náà ni wàlíyì lọ́sọ̀ di wòlíì wòlíì wòlíì wàlíyù ni sẹ̀mẹ̀pọ̀ pásítọ̀ sẹ̀lẹ̀ ọba pé wọ́n ní wòlíì gbogbo ẹ̀ gbólóhùn lárúbáwá ni wàlíyù wàlíyù lọ́sọ̀ di wòlíì gbogbo mùsùlùmí pátápátá ni wàlíyù ọlọ́run ṣùgbọ́n wìláyà ìjẹ́ wàlíyù yẹn ó máa ń jura wọn lọ mùsùlùmí tó jẹ́ tí ò nímọ̀ tó kọ̀rọ̀ra bá ń gbọ́ wá sí wọn ba tó dẹ̀ páyọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan tó fẹ́ jẹ báyìí ló ń ṣọ́ ohun tó ń wò ó ń ṣọ́ ìjẹ́wà líyù ẹ̀ lè ju tàǹfà onímọ̀ gidi àfọ onímọ̀ tó ń ṣe ṣìnà àfọ onímọ̀ tó ń fi ṣìnáàpù lóṣẹ́ kó náà wá bọ́ síta gbangba pẹ̀lágbádá kó máa ní àwa wòlíì gbogbo ẹ tó bá sì ti ń bọ́ síta tó ń pe rẹ̀ wòlíì nínú àpèjúwe pé kò ń ṣe wà níyọ ọlọ́run ni torí ṣe ráwọn èèyàn tó náà bá tún kẹ́ pẹ̀lú kàrọ́mọ̀ pé àwọn nǹkan kan bíi tó bá ṣàdúrà báyìí wọ́n tún máa ń gbé pamọ́ ni. wọ́n ń sọ̀rọ̀ èèyàn kan nú àwọn ọmọ ìsirẹ́lì tó ti kọjá lọ. ànábì sallallahu alaihi wasallam ló dàbí pé ó mú ìtàn yẹn wá nípa wípé ẹni yìí òjò rọ̀ nínú ìlú àwọn èèyàn wá ń dààmú àwọn ẹranko ń kú àwọn èèyàn ń kú gbogbo nǹkan ọ̀gbìn kò kò wù ó wá lọ sínú igbó ó wá lọ káwọ́ sókè ó ń bẹ lọ́hùn ó sì ti máa ń sọ fọ́ náà pé wọ́n wọn ọba dáadáa tó wà láàrin èmi àti wọ́n lọ́hùn mi ì kí ẹ̀dá ọlọ́hùn kan mọ̀ pé kóun bẹ lọ́hùn kọ́lọ̀ ń gbà á látara dáadáa tó ti ṣe sọ́dọ̀ ọlọ́run ó lóun ò fẹ́ kẹ̀dá ọlọ́run kan mọ̀ sí i so àwọn èèyàn dáadáa máa ń gbé dáadáa tọ́nà ń bá ṣe fún wọn yẹn wọ́n tún máa gbé pamọ́ ni wọ́n ní bó ṣe wá lọ sínú gbóyè ó lọ jìnnà ó abẹ lọ́hùn òjò bá bẹ̀rẹ̀ sí rọ̀ èèyàn kan wá rí i pé bó ṣe káwọ́ sókè báyìí kò ìkáwọ́ yẹn lẹ̀ tójò fi rọ̀ bó ṣe pariwo nìyẹn pé ẹ́ eh, à ìwọ ni àṣírí dáadáa ní ìlú yìí wọ́n ní bó ṣe bẹ̀ lọ́n kọ́ lọ́n mẹ́mí òun nìyẹn ó sì kú torí kò fẹ́ káwọn èèyàn mọ àṣírí ẹ̀ ẹ wo bàbá yìí tó ń pè ní Sheikh Kamal nílọrin kọ́lọ́n bá wa fọ̀rọ̀ kẹ́wọn nínú ìtọ́lẹ̀ Yorùbá tó máa ń sọ ẹ̀bẹ̀ tó gbogbo téèyàn bá gbọ́ tí ò ṣojú èèyàn tó dẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tó ń sọ náà ni àwọn èèyàn tó lè fi nǹkan kún nǹkan ni wọ́n ní ìgbà tó jó rọ̀ nílọrin tí wàhálà yẹn pọ̀ bàbá yẹn wá bẹ̀ lọ́hùn wọ́n lọ sí bóyá ọjà bíi central mosque ni wọ́n lọ́ sàm bẹ̀ lọ́hùn bàbá yẹn wá bẹ̀ lọ́hùn pé wọ́n lọ́hùn wọ́n lá pé àwọn òṣèṣì náà rí ilé ayé yìí obìnrin àkọ́kọ́ táwọn bá ní nǹkan pọ̀ ilé ayé òun náà ni ìyàwó àwọn ìwọ náà wá rọ̀jò wọ́n lójò sí ìrọ̀kan tó kú ọ̀nbẹ. tó ti yé tó bá jẹ́ kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni bàbá yẹn fi bẹ lọ́hùn kọ́ lọ ń wo ọlá pé àwọn ò ṣe kí ni àwọn ò ṣe ṣìnà rí àwọn nǹkan tọ́nà máa ń wò mẹ́rú lára náà nìyẹn béèyàn ṣe jìnà sí ẹ̀ṣẹ̀ sí àti béèyàn ṣe ń ṣe pẹ́pẹ́ fúrú síwájú ọlọ́run àfa mélòó ló wá lè fi ẹ̀bẹ̀ náà pé wọn lọ́n wọn lápé mi ṣe ṣìnà rí àfa mélòó ṣáfà tó ń bẹ orí èèyàn àfa tó ń fi ẹran èèyàn tó fi ń loṣẹ́ sòkọ́ náà bá kó ṣàánú fún wa kó má jẹ́ ká sọnù kó ṣe wá ní ọ̀rẹ́ kó má sì jẹ́ ká sọnù látara dáadáa tó ṣe fún wa. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين Thank you. nosotros se transforma, más la gente está loca. If it happens like that, say, if somebody died for like 20 years or so, no. and one or two, one or two reasons made them to, to break the, the grave, the grave, the person was still intact. No. doesn't mean pé the person is a sign for the person that probably is going to jail at all. It is not a sign. If someone dies, maybe after many long years, we now discover the the body of that person and everything is intact. It does not mean that that person is righteous. You understand? That is why they say, before we can see anything regarding that person, we need to know what was he doing before he died if we later know that this person like that woman that I said in uh, Ogun State when the daughter the grandma was telling us about the mother she never play with solat so someone that is was regular in mosque pray regularly very kind to people and was a Muslim if we dug the grave and we met that person in that position it will make us very happy you understand after the death of the companions after many years many of them were were still intact so that will tell us that Allah honored him with that but we dug the grave of a kafir and we saw the kafir intact someone that died upon shirk So that will also give us a a news, bad news, that this person Allah punish him for what he has done. It will make the faith of the Muslims to be more firm. That whoever died on Shirik, Allah is going to punish the person. It was said that someone was seen when they dug a, eh, a road and they saw the, the dead body of that person intact. Even they also saw fruit, uh, apple in his mouth in the grave. Some of them, when they saw them, they saw them laughing, smiling. Òkú èèyàn tí wọ́n bá tààrẹ ò jẹ, wọ́n dẹ̀ bẹ́ nìyẹn, ó smile, ó rẹ́rìn músẹ́, ó dẹ̀ jẹ́ mùsùlùmí. So ìdùnnú lọ́nà ń ṣe fún yẹn. Ẹlòmíì ń gbà tán gbẹ́ sáré ẹ̀. Ó ti kú for many years, wọ́n dẹ̀ bá àpù lẹ́nu ẹ̀ báyìí, àpù odidi, wọ́n dẹ̀ bá lẹ́nu ẹ̀ so kí lọ́lọ́run fi ṣe ọlọ́run fẹ́ fi jẹ́ káwa kó jẹ́ wáàsí fáwa ta wà ayé ni because téèyàn bá tírú ẹ̀ bá ṣẹlẹ̀ tẹ́ bá rú ẹ̀ tó ń sọ pé mùsùlùmí lẹ́ni yẹn throughout that day your mind will not go away from what you have seen and your nawafin, your ibadat for that day will increase you understand but that should not be what a muslim should be praying for that ìwọ náà tèmi náà bá ti kú má jẹ́ kára mi jẹrà ẹ tó bá ti wá di hundred years later bí mo kú káwọn èèyàn wá máa gbé sáré yẹn kọ́kọ́ rí mi bẹ́ẹ̀ ni what benefit will that give us no benefit ẹ̀ńtà rẹ̀ jẹrà kò ń ṣe wípé bóyá speciality kan wà fún sí ẹ̀ńtà rẹ̀ ò jẹrà most of the time ọlọ́run fẹ́ kó jẹ́ wáàsí fáwọn àtàwọn ilé ayé ni ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ọba ànábì sallallahu alaihi wasallam sọ para àwọn òní jẹra àwọn ànábì ọlọ́run ara wọn òní jẹra ṣùgbọ́n kò sẹ́ni tó wá gbẹ́ sáré wọn rí tó wá sọ pé òun bá Musa ń bẹ̀ pé àbí Musa ṣe rí gẹ́lẹ́ béèyàn bá mẹ́ka tẹ́ǹtì gbó fẹ́ gbẹ gan ó lè máa gbẹ kó má kan ibi tó wà. àwọn èèyàn ti tíráyẹ̀ rí àwọn Yẹ̀wúdí wọ́n fẹ́ lọ gbé sàárì ànábì wọ́n fẹ́ lọ gbé bọ́dí ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n náà padà tú àṣírí wọn wọ́n wà ní Saudi ni bóyá bàbá lè gbọ́ sí nǹkan báyẹn rí wọ́n dẹ̀ gbẹ ilẹ̀ láti inú ilẹ̀ lọ́hùn tí ẹ máa wọn scientist yẹn wọ́n gbẹ ilẹ̀ wọ́n padà mú wọn àwọn òyìnbó yẹn ni wọ́n gbẹ́lẹ̀ trace ibi tán dẹ̀ lọ ni pé ibi tí sáré ànábì wà yẹn náà fẹ́ gbẹ́ ilẹ̀ yẹn dé wọ́n fẹ́ gbé wọ́n la wọ́n ti gbọ́ pé òkú ànábì sàlàsálà ò ní jẹrà pé àwọn fẹ́ gbé ẹ wà assignment burúkú. you can ask baba that one maybe he had about it. wa aleykum salaam.